beautiful, wonderful, glorious people all over the world. Evangelist Akin Akinkuotu. Akinkuotu. Ọmọníyì. Ọmọníyì. Mo ń bọ̀, mo ń bọ̀, mo ń bọ̀. Akinkuotu Ọmọníyì. Eke Banusọ is here. Gbogbo ẹ̀yin tẹ́ ti bẹ́ẹ̀ dá mi láwọn pé dáàdì ìdáwọ́ lẹ́ máa gbọ́n wá àwọn rèé o nípa orí ọ̀fẹ́ lọ. And this is is why. Ìyàwó wọn rèé. Kí lórúkọ yín mà? Mrs. Tolúlọpẹ́ Akínkòótù. Mrs. Tolúlọpẹ́ Akínkòótù ẹ máa rí àánú gbà. àmì Jésù. ní Sunday tó ń lọ mò ń wàásù lọ́wọ́ ní church ẹ̀yin tẹ́ bá rí program yẹn I was just preaching mo preach I preach fún àwọn ọ̀dọ́ yẹn wọ́n ṣe Thanksgiving wọ́n ṣe youth week mi wàá mọ tí preaching mi fi dórí orin evangelist Banuso mi nǹkan mọ́ tó tì mí sórí yẹn mo máa ń kọrin mi ì dáadáa mo ní o ó dẹ̀ wù mí kán máa rí ẹni yìí o bí mo ṣe mú orin yẹn sẹ́nu bẹ́ẹ̀ ni ọkàn mi fà sọ pé níbo tí ẹ̀gán náà wà náà àṣé ìgbà táyì náà wàásù bàtà ẹgbà táyì déwọ̀n ṣe ẹ lọ́jọ́ yẹn lẹ́yìn náà ṣe kinní kan lọ́wọ́ ń church. bẹ́ẹ̀ni sà àwa nù àwa nù church lọ́jọ́ yẹn so bàbá mi nù olúwa prophet abidoye eh, olóyèdè babadana náà jẹ́ sí mi àwọn náà sọ pé ká gbàdúà nínú church pé ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan pé ká má béèrè fún ìrànlọ́wọ́ ẹnìkan ká béèrè fún ẹgbẹgbẹ̀rún olùrànlọ́wọ́ ẹgbẹgbẹ̀rún olùrànlọ́wọ́ so that time bá ṣe bẹ̀rẹ̀ àdúrà nìyẹn ọlọ́run dìde sí mi o mọ position tí mo wà mo ṣáà gbàdúrà bí àdúrà yẹn ṣe gúnlẹ̀ báyìí ni international call ṣe wọ orí fóònù. làwọn yẹn bá ń pè yín pé kẹ lọ́wọ́ láì fàgbàlá Gabriel wọ́n ti ń darúkọ yín o. Gabriel ń darúkọ mi lọ́wọ́lọ́wọ́. mo ń bọ̀ orin tí mo kọ lọ́jọ́ yẹn gan tẹ́ ẹ kọ ẹ̀jẹ̀ àgbọ̀nà ó yá ó yá ó yá ó yá. báyìí ó kéde ẹ̀ sí. Ah, ayé yìí máa le o ènìyàn àbìdíyàn àyàn ọ̀rẹ́ yìí mo sáfáyé àbí èsì rẹ̀ onídùmarè. ta kí pọ̀ dáadáa. a ní kí a kì í rà fún tànà bàbọ̀ o òrìṣà kúnlẹ̀ bọ̀ kò tún sí lẹ́yìn Elédùmarè Jésù la tó bí jù ọba tí kì í ṣàṣetì ó ṣèlérí àmúṣẹ ó kọkàn àṣì fún ọ má ṣe gbẹ́gbẹ́ léṣu tó jẹ́ alárékérekè ó ṣoore fún ọ ó fi dẹ́ pàkúté fún ẹni ó bomi fún ni ẹ̀jẹ̀ lọ́la oyè ọ̀pìn lójú ẹni á fi gbojú méjèèjì lọ faramọ́ ọlọ́run o kí bàbá fàyè ẹ dára torí òun ni alára tó ju gbogbo alára. ta ni kí a fọ ọ̀tọ̀ o ta ni ṣe o ta kí a sọ àṣírí wa fún láyé o ṣàlàyé fún Jésù ọ̀rẹ́ má finú hàn fènìyàn ènìyàn ṣòro ọ̀rẹ́ wọn burú ju ejò wọn fẹ̀yìn lójú ẹ kó wọn rojú kó àwọn náà kọrin o tó fẹ́ dọ̀tí lójú ẹni ó wọṣọ wọn bínú ẹ ó rìn òwò wọn ń lọ́gùn ìfẹ́ ta fádìẹ kò kúkú jù jẹ́ o lójọ́ fọlọ́run o ọgbọ́n bàbá ṣáájú ayé lọ torí òun ni olúbùkún ọba Sólómọ́nì. kí ló ṣẹlẹ̀ ẹ pè. bàbá fínú àwọn òbí wa kò sábúrú jù o ṣùgbọ́n ká rántí o ká rántí pàdé ẹ máa ń jẹ fún ara wọn òdodo ni ẹja lẹja ń jẹ tó fi sanra. bí kò kàn tán ọ̀rẹ́ ẹni abínibí ń dání ènìyàn ò sunwọ̀n ìrọ̀jú la fi ń bára lò ó. ẹni ráyé kò sáfáyé. ẹni rá ẹni ráyé sá fún ayé o sáfáyé o. sáfáyé ẹni afẹ́ la mọ̀ ara mi a ò mẹ́ni tó fẹ́ ni èmi mo sáfáyé mo sì gbà fọ́ ọlọ́run ọba. jù mí. kí ló dé ah, ìwọ epo epo kínní ìdí tán o à ń bọ̀ lórí ẹ̀ ẹ wò ó ihun tó ṣẹlẹ̀ sí bàbá yìí ni wọ́n fi kọrin ìtàn tó torí mo bí wọ́n lè níwájú mo ní onítẹ̀ ẹ̀kọ́ yìí ṣé ó ṣẹlẹ̀ sí ní àbí ẹrù kọ kílẹ̀ ló ṣe. ó ṣẹlẹ̀ sí mi ní dáàdì ó sì ń lágbára ohun tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí mo parí NCE ní Ondo town because ibẹ̀ ni mo ti wá. ṣé ẹ lè sọ̀rọ̀ òkè tí ń tẹ́ni sí. bẹ́ẹ̀ ni sà ìgbà tí mo parí NCE ní Ondo town torí ìlú ọmọ Ondo ni mí so mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe Montessori as a teacher Montessori teaching káàkiri àwọn àdúgbò so inú ilé kan wà tí àǹtí mi manage láti gbé nígbà yẹn hmm. so gbogbo àwọn ọmọ tó wà nínú ilé yẹn èmi ni mò ń ṣe home teacher fún wọn hmm. màá kọ́ wọn ní lesson this or that but gbogbo ohun tí mo fẹ́ jẹ́ lọ́jọ́ iwájú ni mò ń ṣe àpẹ̀lú àwọn ará ilé yẹn gẹ́gẹ́ bí ìmọ̀ràn pé à mo lè kọ tíátà fáwọn tó ń mo lè kọ story line o fáwọn tó fẹ́ ṣe tíátà o mo ní ẹ̀bùn o àṣe oríṣiríṣi ẹ̀bùn tí mo ní ṣá mo lè ṣe kí náà máa ń pè àwọn tán máa ń kọ́ àwọn àgbàlagbà ní ẹ̀kọ́ wọn tán bá máa kọ́ máa kà hmm. adult education oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mo lè kọrin o so gbogbo ẹ̀bùn tí mo ní bí mo ṣe ń ṣe àìpẹ́ náà pé ká lè advice mi hmm. àwọn náà ń try láti listen sí mi hmm. ló bá di ọjọ́ kan wọ́n wá wọ́n wá ní pé kán lọ gba owó lẹ́sìn wa àwọn ọmọ inú ilé yẹn nígbà tán máa wọlé tán máa padà jáde wọn àmọ́ kankan wá hmm. àwọn òbí wọn wá pariwo lé mi lórí pé à ṣé báwo la fún ẹ ní ṣọ́ọ̀bù tó fi ń gba tó fi ń ṣe lẹ́sìn mo ní bẹ́ẹ̀ ni but èmi ṣàn sanwó ṣọ́ọ̀bù but àwọn ọmọ yín ti lò five months wọn fún mi lówó lẹ́sìn bó ṣe di ariwo nìyẹn ó dá wuyewuye wọ́n ṣà lé gbogbo wọn jáde ìdí náà bá lọ so bí mo ṣe wá lọ ọjọ́ kejì bí àwọn amúrọ̀bà ṣe dé sí inú ilé nìyẹn nìkan. àwọn amúrọ̀bà dé síbi tẹ́ ń gbé. nínú wọn dé sí inú ilé tí mo ti tí mo ti ń kọ́ àwọn ọmọ yẹn ní lẹ́sìn. ibẹ̀ kọ́ ni mo ń gbé ibi tí mo ń gbé jìnnà síbẹ̀ mo máa ń wá bẹ̀ wá kọ́ wọn lọ́mọ ni. so bọ ibẹ̀ láti jà tán ti sọ pé kí n máa lọ kí n máa pé mò ń torí mo sin owó lẹ́sìn lọ́wọ́ àwọn ọmọ wọn. ìgbà tó wá dọjọ́ kejì tí wọ́n lé mi kúrò ń bẹ̀yìn ni àwọn amúrọ̀bà wá visit wọn nu ilé yẹn tán rọ̀bù wọn wọn pa anybody o wọ́n kàn gbà owó ọwọ́ wọn ni yorùbá máa ń pè kan pé yorùbá máa ń pa òwe kan pé tá a bá ń jà bíi ti kákúkọ́ hmm. so bẹ́ẹ̀ mi ṣe wá ń kọjá lọ lọ́jọ́ yẹn mo bá ní pé kí n yà kí n kí wọn bọ́n ṣe gbá mi mú nìyẹn pé mo jẹ́ kan nínú àwọn arm robbers tó wá rọ́ọ̀bù ṣe jẹ́ nìyẹn sá. mo mo jẹ́ àkan láwọn ẹ̀sùn ọbẹ̀ lórí. ariwo ńlá ló ta gè nínú ilé kan ṣe rí ilé yìí ṣe lájọ ń jẹ tajọ mu ibẹ̀ làǹtí mi ń gbé tẹ́lẹ̀ mo tún jẹ́ olùkọ́ ilé fáwọn ọmọ wọn ìgbé wọn pọ̀ púpọ̀ lóru ọjọ́ yẹn ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ méjì mo bá ní kí n lọ kí wọn gbàrà tí mo débẹ̀ nàbá ni mo jẹ́ ọ̀kan lára àwọn amrobas tó wáá dá wọn níjẹta sọ pé àkóbá àdábá jésù máa jẹun rí dáàdì ṣe kí n máa kọ́ lọ ṣé kí n máa kọ́ lọ mo gbójú sókè omi ya lójú mi ṣùgbọ́n ká tó yí sẹ̀ padà ọlọ́pàá ti gbé mi lọ. ìgbà tán mú mi dàgọ̀ wọ́n dáwọ́ jọ́nà mi. Hmm. kóńdó sọ orí mi di ìlú kòbókò ńkọlà sí mi lára. Hmm. ìyá mi ń janra mọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní farun orí wọn já. Hmm. bẹ́ẹ̀ làwọn ẹ̀gbọ́n mi ń pòṣe tán sunkún sọ̀rọ̀ mi. lẹ́yìn wákàtí méjì nàbá mú mi lọ tìmọ́lé wọ́n so mí tọ́wọ́ tẹsẹ̀ wọ́n sì tú mi sí hóhó. wọ́n tún yín sí o. ibi tán ti gbé ayọ̀ gbóná lé mi lẹ́sẹ̀ lélẹ̀. tán ní kí n jẹ́wọ́. Hmm, ó gbé ẹ̀yàn gbóná sí yín lẹ́sẹ̀. pé pé wà lára àwọn olè ọjọ́ sí. mo ní mi sè wọ́n sì so mi lọ́wọ́ sẹ́yìn báyìí. wọ́n so yín lọ́wọ́ sẹ́yìn. Hmm. ìgbà tí mo dẹ̀nu sẹ́ẹ̀lì ìyà tí mo jẹ kò kéré àwọn ìgarù méje kan ṣùbò mi wọ́n fa yé mi irú ẹ̀fọn tó ń bẹ̀ẹ́nu sẹ́ẹ̀lì kò lè sí ní gbòòrò láéláé wọ́n ṣòro lọ́pọ̀lọpọ̀ wọ́n sì tóbi tó eṣinṣin hmm. gbàrà tí mo ti déhùn sẹ́lẹ̀ fọ́n ti ṣubò mí lójú eh. orí lásán ni mo lè dù kò sọ́wọ́ fún mi láti rura eh. bọ́n ṣe ń kó sí mi létí méjèèjì náà kó sí mi nímú hmm. ìgbà yìí àwọn ìgàrú yìí bẹ̀rẹ̀ sí fún mi níyà jẹ ìgbájú ìgbámú wọ́n bẹ̀rẹ̀ sí ní fún mi mo bẹ̀bẹ̀ kan fi mí lẹ̀ wọ́n lẹ́fọn nọ́mbà mi pa hmm. lẹ́yìn ìṣẹ́jú bíi mẹ́ta mo sọ lẹ́nu hmm, hmm. kàkà kan sì fi mí lẹ̀ òṣèré wọn bẹ̀rẹ̀ sí ní fi mí ṣe yẹ̀yẹ́ wọ́n faṣọ dí mi nímú pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n tún tọ́ sí mi lára wọ́n fọwọ́ bọ́ mi lẹ́nu wọ́n sì fẹ̀jẹ̀ yí pa gbogbo ara mi. Ah, ah. Ah, ẹ̀yìn yẹn ni wọ́n jọ pèdè kan tí n kò mọ wọ́n wá jọ fẹsẹ̀ wọn ta mí mo ṣubú mo sì ń larí mọ́gìrì iye àwa tán tì mọ́ bẹ́ẹ̀ mẹ́ta là ní gbogbo wa jẹ́ mẹ́tàlá. bẹ́ẹ̀ yàrá tá a wà yìí kò jù dá mẹ́rin yàrá kan ṣoṣo. àyè kò sí láti jókòó ṣe láṣálẹ̀ kọ́ta dúró ṣánṣán. àyè kékeré tó yọ sílẹ̀ la fi ń ṣùtà ń tọ́ bọ́kẹ́ẹ̀tì táṣù tá ń tọ̀ sí níbẹ̀ ọ̀rẹ́ ó ti fọ́ tán gbogbo ẹ̀gbin inú ẹ̀ ló dàgbàrà bó ṣe fọ́nká síbẹ̀ o ìyá ìgalaga jù ẹ̀yìn ara mi àdánwò yìí peléke eh. lórúkọ jésù àkóbá àdàbà kò ní yà sílé yín o ìdààmú tó ju yín lọ kò ní ṣẹlẹ̀ sí yín o ẹ̀jọ̀ bíṣu yín bá funfun ẹ yá tètè fọwọ́ bo ẹnu hmm. bí nǹkan yín bá sùn wà ẹ tètè ṣẹnu yín ní agbẹjẹ torí ènìyàn ò ṣèfinú hàn ọ wọn rorò ó jagbọ́n lọ hmm. o lè sọ̀rọ̀ ìlọsíwájú ẹ inú wọn sí ọ hmm. ibi kò padà wá sọ fún wa pé kò ṣeé ṣe má náà retí o wọ́n ti gbàgbé pé ẹni bínú òun rere kì í lè ṣe ohun tó dára dádì ẹni lára ènìyàn tọ́lọ́run gbéga kì í kúrò lójú kan láéláé mo rò pọ́n fẹ́mi dọ́kan ni mo fi sọ̀rọ̀ mi fún wa o mi ò mọ̀ pé lé olóńgbò lèkú tèmi ti ń wa ihò ṣàlàyé fún Jésù ọ̀rẹ́ má finú àfẹnìyàn ènìyàn ṣòro ọ̀rẹ́ wọn burú ju ejò wọn fẹ̀yìn lójú ẹ bó kàn yín wọn á rojú gógó wọn á fata sẹ́nu kán tó fẹ́ dọ̀tí lójú ẹni bó wọṣọ wọn bínú ẹ bó rin hòhò wọn lọ ìfẹ́ ta fádìí ẹ kò kúkú ju pípàjẹ́ o rojọ́ fọlọ́run ọgbọ́n bàbá àtàjọ ayé lọ torí òun ni olúbùkún ọba solomoni hmm. nígbà tó dọ́jọ́ kẹfà kàyéfì ńlá kan tòkè wá kọmíṣánná ọlọ́pàá ló ránṣẹ́ kan tó lágbára hmm. ó pàṣẹ fọ́gà ọlọ́pàá lágọ̀tán ti tì mí kan kó gbogbo amrobas kan lọ ṣèdájọ́ ikú fún wọn mo wọ̀ tún mi mo wò sí mi ò rẹ́nìkan kan kọjú sí mo wá rántí adẹ́ẹ̀dá tó mà ṣírí ogun tó ń lé mi mo ké pe jésù kristi pẹ̀lú omijé lójú mo ké pe ọlọ́run àgbàlá gabriel pẹ̀lú omijé lójú bàbá gbọ́ mi lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì mú mi borí ogun bọ́n ṣe kó wa síta tán tán fẹ́ lọ pa wá ọ̀gá ọlọ́pàá kan yọ mí sọ́tọ̀ ó pàṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ kan lọ pa wọ́n kíákíá ó ní kan dá mi padà pọ̀rọ̀ ò tí parí lórí mi lẹ́yìn wákàtí méjì wọ́n pàṣẹ pé kán lọ mú mi wá ṣùgbọ́n DPO fẹ́ gbọ́ àlàyé kó tó di pọ́n mú mi lọ omijé mo fi sọ̀rọ̀ lọ́jọ́ ọjọ́ yẹn ṣùgbọ́n àlàyé tí wọ́n ṣe fi hàn pé wọ́n pààrọ̀ màmí ni ọ̀rọ̀ tí wọ́n sọ sílẹ̀ kò ní kókó kan pàtó jésù mi bá gbẹnu DPO pàṣẹ pé kán fi mí sílẹ̀ o hmm. ọlọ́pàá tú mi sílẹ̀ àwọn wò mí títí ó ní mo lórí lọ́wọ́. ẹ ẹ àkàsùn wájú díẹ̀. bèbè kan fi mí lẹ̀ wọ́n lẹ́fọn náà ń bá mi pa. lẹ́yìn ìṣẹ́jú bíi mẹ́ta mo ṣẹ̀jẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mo wò sí mi ò rẹ́ nípa kan kọ rẹ́ nípa kan kọjú sí. mo wá rántí adẹ́dà tó mà ṣírí ogun tó ń lé mi. mo ké pe Jésù Kristi pẹ̀lú omijé lójú. bàbá pọ́ mi lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì mú mi borí ogun. Ah, ó ṣeun ṣeun bá ṣe kó wa síta tán lọ̀gá ọlọ́pàá yọ mí sọ́tọ̀ ó pàṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ à ń lọ pa wọ́n kíákíá ó ní kan dá mi padà pọ̀rọ̀ ti parí lórí mi lẹ́yìn wákàtí méjì wọ́n pàṣẹ pé kán lọ mú mi wá ṣùgbọ́n dp ò fẹ́ gbọ́ àlàyé kó tó di pọ́n mú mi lọ omijé mo fi sọ̀rọ̀ lọ́jọ́ ọjọ́ yẹn ṣùgbọ́n àlàyé tí wọ́n ṣe fi hàn pé wọ́n pààrọ̀ màmí ni ọ̀rọ̀ tí wọ́n sọ sílẹ̀ kò ní kókó kan pàtó jésù mi bá fẹnu dípì ó pàṣẹ pé kán fi mi sílẹ̀ o ọlọ́pàá tú mi sílẹ̀ tọ́wọ̀ mi títí ó ní mo lórí lọ́wọ́ ṣùgbọ́n kàkà kó mi jẹ́ mi lọlẹ̀ ṣe ló tún yà sí lójú mi ni mo fi mà páyọ̀ tó mọ níwọ̀n ló fa ẹ̀rín báyọ̀ bá bọ́lá pọ̀ jù omijé ayọ̀ lójú ẹni abiyamọ kú ọ̀rọ̀ òrìṣà bí ìyá ẹni kò sí láyé kàkà kan kọrin ayọ̀ ẹkún nìyá fi so mọ́ mi ojú tàwọn eléyìí ní òṣìkà tí wọ́n dẹ pàkúté olórí wọn bá bínú gbọ́kadà ọdún lọ forí sọ̀rí jáde ẹ wo iṣẹ́ alágbàwí ọba adákẹ́dájọ́ ó mi yọnú ògùn fara ó tún fòkùn gbé wọn lọ dáàdì mi ò ó ṣeun ó ṣeun nígbà tó dọjọ́ kejì olùgbàlà ti mú mi délé ìkanú àwọn tenant tó ń gbélé yẹn wá kí mi ó ṣàlàyé fún mi nípa bá ṣe di tẹ̀ mi olùmọ̀gbà tán lọ kóra wọn jọ sọ fún un gangan ni kẹjẹ́ ká kó bá ó ti sọ̀rọ̀ jù ó tún ṣe gbéraga torí pé ń kọ́ àwọn ọmọ wa ló fi ń gapá ọ̀sẹ̀ tí a lò tán ló fi wá pariwo fowó lẹ́sìn olónígbèsè ni wá onígbà ò bá tètè san tóun bá fìbínú fún wa lépè ó lépè òun yóò jà àná yìí làjẹ́ kébé nínú ìpamọ́ta ló sọ pàjẹ́ kọ́ ló pọ́ máa ń jẹ tó bá ṣe àpèwà káfọ́ onímọ̀ràn adult education kóun lè kọ́ wọn ní kíkọ ní kíkà ìgbà yẹn ló mọ gògà á lóun lẹ́ṣọ́ra kó yọ̀ wá torí páwọn lè kọ́ go lájọ dẹ pàkúté kó mú kó fẹ̀ mọ́ ká yunifásitì. bóyá abọ́ mi rèé o ló mú mi ṣèkìlọ̀ wípé tàbá lóun rere lọ́kàn láti ṣe káyé máa sọ̀rọ̀ fáráyé torí ayé le o ọ̀rẹ́ mi ayé le o dádì mi wọ́n lè po yẹ̀pẹ̀ mógì ẹ̀ mi so ọ̀rẹ́ banu sọ má bìnrin sọ rárá. ó let's go let's go. abomi rèé o ló mú mi ṣe kìlọ̀ wípé bàbá lóríire lọ́kàn láti ṣe káyé máa sọ̀rọ̀ fáráyé torí ayé le o ọ̀rẹ́ mi ah! wọ́n lè po yẹ̀pẹ̀ mógì ẹni so ọ̀rẹ́ banu sọ má bìnrin sọ rárá tó bá lè jùwé fólúwa àfinimọ̀nà ní bàbá ọ̀rẹ́ bá nu sọ má bènìyàn sọ rárá tó bá lè jù wí fọ́lúwa àfinimọ̀nà ní bàbá ọ̀rẹ́ bá nu sọ má bènìyàn sọ rárá. ó yá dádì yes sir mi ma sọ fún yín hmm. apá kejì orin ti jáde o hmm. ó sì wà lórí fóònù yìí ntójú hmm. mi tún rí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn lẹ́yìn tán parọ́ mọ́ mi tán. ẹ jẹ́ bẹ̀rẹ̀ látòrí pé ṣé wọn bá yín promote orin níbo ló ṣe jẹ́ torí ngbà tí Bánúsọ jáde àwa gbọ́ kí ló ṣẹlẹ̀ torí ngbà ẹ ní Wednesday wọ́n lọ́kadà lẹ́gbẹ́ wá. bẹ́ẹ̀ni sà nígbà tí orin jáde dálé hmm. iṣẹ́ ọ̀kadà náà ni mò ń ṣe mò ń ṣiṣẹ́ nígbà tó orin jáde iṣẹ́ ọ̀kadà lẹ́ ń ṣe. mo wá ń tà fáwọn èrò tí n bá gbé lórí ọ̀kadà nígbà yẹn nílùú Èkó lọ́jọ́ kan ni mo wá gbọ́ kọ̀ọ̀kan lójijì mo kàn gba kọ̀ọ̀kan ni mo lọ mínísà ṣọ́ọ̀ṣì kan màá sọ tẹ̀símọ́yìn yẹn létà lẹ́nìkan bá pè mí ẹjọ́ ta nìyẹn o ó lóun tó yìn Tinubu mi nígbàgbé bọ̀dá yẹn láéláé wọ́n láwọn ti gbọ́ orin yẹn pé àwọn sì ń láìkẹ́ pé àwọn wíṣ láti ràn mí lọ́wọ́ bọ̀dá yẹn náà gbé orin yẹn lọ sí rédíò tán bẹ̀rẹ̀ sí ní promote ẹ̀ kó tó di pé mo rí mákẹ́tà ńlá kan tí ó gbé orin yẹn jáde ṣùgbọ́n nígbà tí orin yẹn wá. ẹ̀rí mákẹ́tà ńlá kan bẹ́ẹ̀ ni lórúkọ mákẹ́tà yẹn. Galaxy Music. ok àwọn abayín mákẹ́tì ayé gbà á. ayé gbà á gbogbo ẹ lọ àmọ́ láàrin kan nígbà tó di pé mi ì rí ẹ̀tọ́ mi lórí kásẹ̀tì tó ń lọ yẹn tó di pé tí mo expect kan fún mi tí wọ́n fún mi inú mi ò wá dùn tààrà kò pẹ́ náà ó wá bí àwọn náà nínú wọ́n wá sọ fún mi pé àwọn nǹkan tí mo ṣe pé wọ́n ṣáà ó ṣáà àríyànjiyàn láàrin àwọn méjèèjì hmm. wọ́n bá sọ pé àwọn ò ní promote mi mọ́ mo hmm. bẹ̀ e-, e-, wọ́n èèyàn lóhùn ní promote yín mọ́ bẹ́ẹ̀ni mo bẹ̀ gbogbo àwọn ènìyàn kan bá mi bẹ̀ wọ́n mo ní mi sọ wọ́n ní àwọn ò lè promote mi mọ́ láéláé pé kò sí ẹ̀bẹ̀ tí mo lè bẹ̀ ìyàwó mi wà ní fasting and prayer this is my wife. ìyàwó yín ni mọ́mí ẹ pẹ̀lẹ́ mà sálàáfíà ni nígbà tí mo gbọ́ mọ́mí wọ́n lẹ̀ sọ mà. ìgbà mẹ́rin ló sọ mi ò gbọ́ ẹ̀mẹ́rin ló lẹ sọ operation ẹ̀mẹ́rin mọ́mì tí ò sí kí ló dé ṣé lórí oyún náà bí. lórí oyún ni gbogbo ọmọ tó bí fún mi mẹ́rin mẹ́rin ni operation. àwọn ọmọ tó bí fún yín mẹ́rin. bẹ́ẹ̀ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin dà. ó yẹ ẹ máa bọ ìkan ti lọ nù wọn ó kú mẹ́ta. ẹ ẹ níbo ló lọ níbo ló lọ. wọn ó ti padà sọ́dọ̀ Olódùmarè. ẹ máa bọ. ẹ wá mẹ́rin lẹ bí ẹyọ̀kan ti padà. Ah, wọ̀n wọ́n mọ́ gidi wọ̀n wọ́n mọ́ gidi àwọn ọmọ alálùbáríkà. this is juliet. Eh? Eh? juliet lele. juliet re àti julie julie <laughs> julie. antonia lele. antonia how are you? ẹ eh, ilé nǹkan. israel israel ẹ̀yin ó yàn ẹ́ yanjú ẹ rí àánú gbà ẹ̀yin ní ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí ìrìn àjò evangelist Banuso wọ́n níyàwó wọn suppression nígbà mẹ́rin ẹ̀yin obìnrin ẹ mọ̀ kú iṣẹ́ o ẹ mọ̀ kú ọ̀rọ̀ lórí ọmọ o gbogbo obìnrin tí wọ́n diwọ́ disẹ̀ sínú ẹ ó bí láyọ̀ ẹ ó sọ̀ láyọ̀ mọ̀mọ́ mo gbàdúrà fún yín ẹ ní rí ìdààmú ẹ ní rí ìdààmú ẹ ó rí àánú àánú tiẹ̀ wọlé látòní lọ méjì òjò ń pa kán gbé e lọ bẹ̀ kán lọ lò ó straight away straight away yẹ́yẹ́ tóbi òjò ń pa sìmẹ́ntì méjì yẹn now akàtún yà bàrà síbẹ̀ yẹn ni o àwọn ọmọ wọn rèé alálùbáríkà mẹ́rin ni wọ́n bí wọ́n lẹ́yọ̀ kan ti padà ẹwà ọmọ ẹ̀dá tó kù yìí wọ́n á jẹ́ èèyàn in the name of Jesus. ìgbà ìgbà wáyé wọn ṣé wọn àbáyé máka ẹwà ni wọ́n ní. wọn náà mo fẹ́ sọ jáde nígbà tó wá di pé òkìkí ń lọ nígboro tí mi hmm. rí ẹ̀tọ́ mi lórí orin yẹn hmm. wá dìjà àwọn mi ìbá mákàtà mi jà o hmm. wọ́n kàn sọ pé ìgbà oṣù mẹ́ta mẹ́ta náà ni kó wọn fún mi lówó ṣùgbọ́n hmm. oṣù mẹ́ta alákọ̀ọ́kọ́ ló tún fún mi lówó títí ọdún yẹn ṣe jálẹ̀ wọn ò fún mi lówó mi mọ̀ ah. bẹ́ẹ̀ ni wọ́n ní oṣù mẹ́ta mẹ́ta but the first the first quarter náà ti fún mi lówó ẹ̀ kan àrò mm. owó tán fún mi is four hundred and twenty five thousand nígbà yẹn mm. but títí di títí di end of that year mm. wọn fún mi ní one naira so ìgbà tó wá di pé àwọn èèyàn ń pariwo sí wọn létí bí wọ́n pè wọ́n lọ́ máa sọ pé èmi ń pariwo àwọn kìlìpá wọn ní promote kásẹ̀tì mi mọ́ nígbà táwọn promote orin sì ń bẹ níkùn mi mo ní oríṣiríṣi orin kalẹ̀ no promoter mo wá lọ bá àwọn promoter yòókù lẹ́yìn tí mo ti bẹ̀ wọ́n bẹ̀ wọ́n tán ọ̀gbẹ́ bẹ́ẹ̀ ma ìyàwó mi lọ bẹ̀ wọ́n sunkún mẹ́ wọ́n ní àwọn ò ní promote mi mọ́ láíláí pé kò sí kìtìn kò sí kòtò lè ṣe. so láti gbà yẹn logun ti wá dìde. mo wá ngbà tó wá di pé ìyàwó mi ṣiṣẹ́ pẹ̀lú Skybank she's a she's a chartered economist and uh, as an, an an accountant she has a BLC and also an HND holder wow. and she's sitting down with, with me right now. wọ́n sì dúró tì mí ní gbogbo àkókò yìí sálárì ẹ̀ la fi ń jẹun kò fi ìṣẹ́jú kan báyìí kò fi fi mí sílẹ̀ ẹ bá mi dúpẹ́ lọ wife mi. ìyàwó yín ní bọ́ gbogbo ilé nígbà tí ogun yẹn dìde. tó dìde ìyàwó mi ló ń bọ́ mi tó ń bọ́ àwọn ọmọ nígbà tó wáyá tó di pé iṣẹ́ wa bọ́ lọ́wọ́ ìyàwó wọ́n retrench wọn ní Sky nígbà yẹn hmm. wọ́n retrench wọn kò wá síṣẹ́ lọ́wọ́ ìyàwó hmm. kò síṣẹ́ lọ́wọ́ mi mo sì ti lórúkọ káàkiri almost thirty six states in Nigeria àwa relocate láti Èkó wá sí Ìbàdàn kí wá ní kí n ṣe àwọn ọmọ mi ti ń dàgbà kò síṣẹ́ lọ́wọ́ mi kò síṣẹ́ lọ́wọ́ ìyàwó mo wá lọ gba ọ̀kadà ẹ wá lọ gba ọ̀kadà again ayapọ̀ ṣe sọ ọ̀kadà mo bá gba ọ̀kadà yẹn wọ́n gbé fún mi ní four hundred and eighty thousand mo bá sanwó yẹn ní ten ten thousand lọ́sọ̀ọ̀sẹ̀ mo wá ń wọ aṣọ àkísà mo wá ń fa fìlà bojú ah, mo wá ń fa fìlà borí báyìí màá gbé gbòsòjò torí àwọn tán mọ̀ mi wọ́n sọ pé ah bánúsọkọ́ lélẹ̀ ńgbà tójú wá ń tì mí ló fẹ́ fi mm. fìlà yẹn bojú mm. so bí mo ṣe wá ń ṣiṣẹ́ ọ̀kadà yẹn ńgbà tó yá mo san owó ọ̀kadà yẹn tán mo wá wá owó kún mo wá ra ọ̀kadà ti tèmi mm. ọ̀kadà tèmi tí mo ra yẹn ńlá fi ń jẹun bọ̀ tí n bá ti fi ṣe báyìí kò kì í ṣẹ́kù mo ti wá kò sí nǹkan mo ń bọ̀ omijé ojú mi náà ń pè yìí àǹtí bùnmi lady evangelist omijé ojú mi sórí ètò lẹ́wà hello sórí ètò lẹ́wà. àǹtí bùnmi. àǹtí bùnmi god bless you ma ẹ kú ọjọ́ mẹ́ta o mo ti miss yín gan a lot amen amen amen àǹtí bùnmi wọ́n dúró tì mí gan o àǹtí bùnmi dúró tì mí gan dádì o hmm. gbogbo àkókò tó fi lé yẹn tí dálàsì fi lé mi dànù àǹtí bùnmi máa pè mí wọ́n máa advice mi wọ́n ní bánú sọ onísùúrù ìwọ ṣáà máa gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ gbà nígbà tí àǹtí omijé ojú mi tán rí mi wọ́n máa fún mi lówó mọ́tò kí n tuwọ́ mọ́tò padà. ẹ gbọ́ omijé ojú mi wọ́n lè máa ń fáwọn lówó ńgbà yẹn. bẹ́ẹ̀ni transport fare dáadáa God ah. bless you ma wọ́n máa bá mi káàkiri. wọ́n láwọn ti ń wá yín wọ́n ẹ ti rí wọn lónìí. God bless you ma. God bless you ma. Ah, thank you so ah. much ma. ó ti bẹ̀rẹ̀ báyìí. thank you so much ma. yes ma mo ń bọ̀ mo ń bọ̀. àmín ah, àmín àmín àmín àmín. Thank yes, you, man. Amen. Yes, man. Thank you, man. Mo ń bọ̀, mo ń bọ̀, mo ń bọ̀. Ẹ má fọ̀rọ̀ gùn. Ẹ wo rírí tèmi rí bánú sọ ní Wednesday. Ká má parọ́, ká má parọ́, ká má parọ́. Ìyà ń jẹ ọ̀tá wọn, ọ̀tá wọn nìyà ń jẹ kì í ṣà wọn. Nígbà wọn bọ̀ tó tún Wednesday, wọ́n ní àwọn yáwó ọ̀kadà ẹni seven hundred naira kan ló kù lọ́wọ́ yàtọ̀ kí lè tẹ̀ sọ náà. Mo ní four hundred and fifty naira lápò ọ̀kadà tí mo ní náà ni mò ń gbé bọ̀ lójú ọ̀nà nígbà tí mo wo program yín. ọ̀kadà tó máa takú. ọ̀kadà takú wọn ni wọn kọjá mo wá yá owó mọ́tò owó ọ̀kadà ni mo yá débi báyìí mo fún ọlọ́kadà yẹn lówó mo wá bẹ́ẹ̀ ni. odidi ìbánu sọ láyéláyé. kò sí wọn náà. ẹ̀yin wọlé program one wednesday ẹ̀rí pọ́ ló ń dára tó pọ̀ ọlọ́run lu èmi láti ọkọ̀ fún two hundred thousand then mi ò tiẹ̀ tí ì fẹ́ mi káàpì plot láàrin torí wọ́n pèdè kan lọ́jọ́ yẹn wọ́n sọ pé wọ́n ní ẹ̀ eh, wọ́n ní end of september ní kílí fẹ́ ṣẹlẹ̀. landlord mi tiẹ̀ ti bá mi sọ pé òun fẹ́ ta ilé òun pé ká kó jáde. pé ká kó jáde. bẹ́ẹ̀ni so èmi àti àwọn ìwà kí la fẹ́ ṣe a ní freezer kékeré kan ẹja ta freezer kò ká owó ẹ eh, kò ká owó owó ta lè fi gbalé la bá tún fà lọ bá àwọn lápò èrò la fẹ́ ya two fifty ká fi gba bó ṣe jẹ́ room and parlour self contained la bá ní pé láéláé pé àwọn ò lè yá wa ló pé because àṣẹ̀ṣẹ̀ dé ni pé wọ́n lè yá wa lójú thirty thousand naira tá a bá ta freezer twenty five thousand plus owó yẹn thirty thousand kò fifty five kò ràn kankan eh. ìrònú yẹn là ń rò tá a fi wà nú chọ́ọ̀chì tá à ń gbàdúrà lọ́wọ́ tí bàbá mi olóyèdè abidoye fi ní pé ká gbàdúrà fún ìrànlọ́wọ́ láti òkè wá. àánú ti dìde kílẹ̀ nílò bánú sọ ah, rèé orin wọn ah! ò gbọ́ bánú sọ ò tí ì gbórin bánú sọ mọ́bìnrin yẹn sọ rárá tó bá lè jù wí fólúwa àfinimọ̀nà ní bàbá. ẹ ta ni kí a pè ọ̀rẹ́ o. ta ni kí a sìn o. ta ni kí a gbẹ́kẹ̀lé o ta ni kí a sìn o. òrìṣà kún lẹ́bọ̀ kò tún sí lẹ́yìn Elédùmarè. Jésù la tóbi jù ọba tí kì í ṣàṣetì bó ṣe lè rí àmúṣe bó kankun àṣì fún ọ má ṣe gbẹ́kẹ̀lé tó jẹ́ alárèékérekè bó ṣoore fún ọ ó fi dẹ́pà kúté fún ẹni bó omi fún ni a fi béèrè ẹ̀jẹ̀ lọ́la bó yọpin lójú ẹni a fi gbójú méjèèjì lọ faramọ́ lọ́rùn o kí bàbá fayé ẹ dára torí òun ni alára tó ju gbogbo alára. ẹ máa pè wọlé zero seven zero five four nine zero zero seven five one kí la fẹ́ tẹ̀sẹ̀ rí wọn ní Wednesday tán lọ́kadà náà gbé wá èmi fẹ́ níyà ká gbọ́n síta pé á ra mọ́tò fún wọn o nígbà wọn náà fẹ́ lé àwọn kú òlé mo ní wọn fẹ́ lé yín kú òlé kẹ ẹ wá sọ kí nìkan lọ́jọ́ Wednesday ẹ lẹ́ nílò kí lẹ́ nílò náà. ẹ mo ní mo nílò studio láti lè gbé iṣẹ́ ìrànṣẹ́ mi síwájú. studio láti lè gbé iṣẹ́ ìrànṣẹ́ now èèyàn ló ká ní ẹ̀ ńlẹ̀ ọlọ́run fẹ́ tẹ́rọ̀gì báyìí mi ò rò pé àmọ́ èèyàn ti ń wò yín báyìí lọ́wọ́lọ́wọ́ tá a wà báyìí èèyàn six thousand ló jókòó tí ń wò yín àwọn náà jókòó èèyàn six thousand wọ́n jókòó pé ṣé bá a nù sọ̀rọ̀ ajẹ́pọ̀ àwọn èèyàn mọ̀ yín hmm. ẹ dárúkọ yín báwọn èèyàn orúkọ yín tẹ̀ ń jẹ́. orúkọ mi ni orúkọ mi ni akínpọ̀tù ọmọ nìyí aka Bánúsọ má bẹ nìyàn sọ Bánúsọ má bẹ nìyàn sọ. Bánúsọ má bẹ nìyàn sọ. pẹ̀lú ohun ní ti láyé bó wà ní sukú àwọn ọmọ yìí bá ń ah. ọmọ yìí kódà kó ní dìde <laughs> bó pẹ̀lú ohun ní ti rí bò ní sukú wọn. ọ̀kadà ni mo fi ń rán wọn ní sukú. mẹ́ẹ̀dọ́ táàmù yìí iṣẹ́ ọ̀kadà ni mò ń ṣe tá a fi ń jẹun ibẹ̀ ni mo ti rí tọ́rọ́ kọ́bọ̀ fún àwọn proprietor àti proprietress àwọn. bọ̀dá ìdẹ lẹ́bùn wọn dẹ̀ lógo òní ní ìyá wọn tán sẹ́yìn òní ló tán. kódà nínú táàmù yìí gan mm. ṣàṣà ọjọ́ ni wọ́n lọ sí school nínú mm. táàmù yìí but I thank God for the for his grace. nínú táàmù yìí ṣàṣà lọ́jọ́ tán lọ sí school nígbà tí mi rówó school san. nígbà tí wọn rówó school san ẹgbẹ́ yẹn mọ wọ́n ní tẹ̀tẹ̀ lẹ́ school is it true? Eh? Hey, eh, eh, hey, eh, talk, speak. Let me hear you. Yes, Yes. Yes. Hey, oh. <laughs> oh. Which school do you attend? Nice Talk Nice talk. Emma máa wọ kámẹ́rì. Ẹ sọ̀rọ̀ Eh? Nice Talk Nice Talk oh. Vision Academy. Oh. Lovers all over the world. Ó yẹ bẹ̀rẹ̀ name ní Wale wọlé. Zero seven zero five four nine zero zero seven five one. Sórí ètò lẹ́wà sórí ètò lẹ́wà ẹnìkan tẹ̀ fún yín ten thousand náà ẹnìkan tẹ̀ fún yín twenty five thousand ó yá yes sir sórí ètò lẹ́wà sir yes sir bẹ́ẹ̀ ni orí ètò ni yes sir. ẹgbẹ́ lo school fees àwọn ọmọ yẹn hello sir ẹ sọ school fees fún god bless you twenty five thousand ẹ máa rà ànúgbà ó yá dá mi lóhùn èmi ọlọ́run ti lò mí láti fún wọn lẹ̀ a three bedroom flat àwọn mẹ́tẹ̀ẹ̀ta mọ̀ ní mẹ́ ìlú lówó fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta hundred thousand one hundred thousand lówó school àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹnìkan ló máa gbowó school wọn ó ti tọ́ yà ó yẹ máa bá ń wé máa bá ń wé god bless you dáadé ẹ ra ànúgbà ó jẹ́ lò ó sixty thousand naira sórí ètò lẹ́wà twenty thousand kan ti wọlé ó jẹ́ eighty thousand hello olúwa ṣeun dáàdi wa ẹ ká alẹ́ sà ẹ ká sàn ẹ ká alẹ́ yes sir fifty thousand ah ẹ ra àánú gbàdádì wa ó jẹ́ lò ó ẹ wò ó bá nù sọ ẹ kàn máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀yẹ kàn máa dúpẹ́ pé ọlọ́run mọ́mì ẹ sọ ohun tójú yín ti rí níṣẹ́jú kan ẹ sọ ohun tójú yín ti rí. ó lágbára ohun tójú mi rí nígbà tí ògo yẹn jáde tí iṣẹ́ yẹn ń lọ owó tí wọ́n rí lórí iṣẹ́ yẹn tí mákẹ́tà fún wọn owó yẹn kò wọ one million lórí bí mi bánúsọ ṣe lọ owó yẹn ò one million rárá rárá rárá tó ìgbà tí mo jí bílẹ̀ lórí mọ́ ìbẹ̀rẹ̀ mákẹ́tà nípò òun ló gbé wọn mọ́ mo lọ bá a lọ́fíìsì mo kúnlẹ̀ mo bẹ̀ ẹ́ pé kó jọ ó lòun ò lè ṣe mọ́ so ìyẹn lọ bẹ́ẹ̀ so mo iṣẹ́ pẹ̀lú Skybank nígbà yẹn so salary mi òun la fi ń jẹun so ìgbà tó di February twenty eighteen bó ṣe retrench wa nìyẹn pé ká máa lọ owó tán dẹ̀ fún wa ń gbà sí ìsìtẹ́ pé it's a contract job so ẹni tó wá gbaṣẹ́ contract ló náà máa fún owó tán fún mi ń gbà yẹn three hundred and nine three ninety nine ná fún mi ń gbà yẹn so mo ṣáà fi ṣe ọjẹ dá ṣe okòwò díẹ̀ bẹ́ẹ̀ tí kò ràn kankan sì tẹ́ kọ́kọ́ mi ò ṣiṣẹ́ gbogbo ẹran ni so mo ṣe kúrò nìyẹn mo lọ sí Ọ̀ṣun state nígbà yẹn lọ́dọ̀ bàbá mi ẹ̀dá. oya ten thousand naira one fifty thousand. mọ́mì mò ń bọ̀ ah ẹ wo ohun tí ojú èèyàn ti rí láyé ẹnu ò lè sọ tán lórí ọ̀rọ̀ bánúsọ ibi ibi èèyàn máa sọ pé ìwé dá iye bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ bánúsọ ibi la máa jókòó sí èlò sixty thousand èló ló pè é. one sixty thousand. ti ń fún yín bẹ́ẹ̀ ẹ̀yin ó kàn mọ́ kí wọ́n pé so ẹ nífẹ̀ẹ́ mi tó báyìí ẹ ṣé o ẹ kàn máa kí wọn. Hmm. ẹ ṣeun dáàdi mo dúpẹ́ o dáàdi àti mọ́mì. gbogbo àwọn èèyàn lẹ́wọ̀n dúpẹ́ fún mi. gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń wò mí. àtẹ̀yìn tí ẹ fẹ́ ṣe mí láàánú. Hmm. àtẹ̀yìn tí ọlọ́run fi sí lọ́wọ́. Hmm. àtẹ̀yìn tí ẹ ń ronú bí ẹ ṣe máa gẹ̀tẹ̀ tẹ́ lórúkọ jésù ọlọ́run àpèsè fún yín. ibi tí ẹ ti ń mówó à lórúkọ jésù àgbà náà ò ní wọ bẹ́ẹ̀. ẹ ò ní fòkú ọmọ ẹ ò ní fi ṣayé ẹni rógun bànújẹ́ o. ìbùkún ọlọ́run á wọnú ayé yín o. God bless you sir God bless you ma. ah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 wọ́n sọ lẹ́kọ̀ọ́ wọn ní ẹkún gbà wọn bẹ́ẹ̀ ni téèyàn bá ro tó ti là kọjá sẹ́yìn téèyàn bá ro ìlà kọjá rẹ̀ téèyàn bá ro tí ojú èèyàn ti rí èèyàn ó sunkún o bẹ́ẹ̀ ògo ni fún ọlọ́run fifty thousand naira. two hundred and forty thousand. o. jẹ́ lò ó. ẹ ṣeun o dúpẹ́ thank you sir two hundred and forty thousand naira. thank you sir thank you ma two hundred and kilo pé. two hundred and forty thousand. twenty thousand naira ti wọlé o. ó jẹ́ lò ó. two hundred and sixty thousand. ẹ bá ń sàánú evangelist bánú sọ ọlọ́run ti lo foundation wọn láti sà ọkọ rẹ ìyàwó rẹ ọmọ mẹ́ta wọn àgbélé mi rẹ́ǹtì mọ́. ẹgbẹ́lé tẹ̀mí fẹ́ nù ẹgbẹ́lé mi rẹ́ǹtì mọ́ mi rẹ́ǹtì yẹn dópin ẹ̀ lọ́ọ́ sórí ètò lẹ́wà. Yeah, I didn't know ẹ ṣe dádì ẹ god bless sà. Banu sọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ lè bá wọn sọ̀rọ̀ sà. dádì good afternoon sà mo dúpẹ́ dádì ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun mo dúpẹ́ sà. fifty thousand náà sẹ́ǹsì yes sà. ẹ máa kọ́mẹ̀ntì. yes sà. ó yá gbé sọ́dọ̀ àwọn ọmọ yẹn ó yá ẹ̀yin ọmọ yẹn ní ẹ thank you sà. ṣé èkó lẹ wà ní àbẹ́ ìbàdàn. ìbàdàn ni mo bẹ́ẹ̀ sí báyìí sà. ok àwọn ọmọ yẹn sùkúù wo náà lọ ẹ eh, wọn ti fẹ́ kúrò ní school because a fẹ́ kúrò ní environment yẹn but àbúrò eh, the first child mi ó ṣe onílò ló parí okay kò tí ì parí ó ń ṣe exam JSS three lọ́wọ́ ó fẹ́ lọ sí SS one so a ní láti change school ẹ̀ then because a fẹ́ change environment yẹn àwọn ọmọ yẹn fẹ́ lọ sí another school entirely báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. bó ṣe jẹ́ nìyẹn dáadé. yes sir. máa ẹ rẹ́kọ̀dì yẹn. yes sir. Ah, dádì mo ti ṣe part two ẹ̀ so mo ṣe fẹ́ gbé jáde mo fẹ́ ṣe sí CD buy. so mo sì fẹ́ gbé sí online gbogbo ẹ̀ track mẹ́rin ni mò ń wá ọ̀nà àti gbé jáde. ó wà ní YouTube sir ó wà ní YouTube bẹ́ẹ̀ sir orúkọ tí mo fi sọ orúkọ tí mo fi store ẹ̀ ní youtube ṣe. Eh, fifty thousand. new star. fifty thousand. three hundred and ten thousand. banu sọ new star mo fi store ẹ̀. three hundred and ten thousand. banu sọ new star banu sọ new star mo fi store ẹ̀ ní youtube sir. ó jẹ́ lo. three hundred and ten thousand. thank you daddy. yes sir daddy wa ẹ ṣe sir ẹ tún kàn sí wa lẹ́yìn ètò yes sir. yes sir daddy yes sir yes sir yes sir. orin wọn sì wá ń ta ó dẹ̀ ń ta orin wọn wá ń ta kí lè fẹ́ ṣe now ẹni tí wọ́n ti fẹ́ at his at his level gẹ́gẹ́ bí status wọn wọn gbọ́dọ̀ rẹ́ǹtì lé mọ́ bójá two bójá two ẹ̀rọ náà pé bójá two bedroom gan ni bójá three bedroom kan fi lélẹ̀ wọ́n wá láwọn nílò studio ṣẹ́rí studio ẹni òde kan túnbọ̀ mọ́ produce sí ábọ̀mù wọn náà lọ́wọ́ tá a wà yìí kẹsẹ̀tì ò fi bẹ́ẹ̀ tà dàbí àwọn nǹkan online YouTube Audiomack ẹ̀hẹ́n. Eh, eh èèyàn mélòó ló ń dọ́kẹ́lẹ́tì mọ́ ń sìn èèyàn mélòó ló ń dọ́kẹ́lẹ́tì mọ́ so tọ́mbà ẹ̀ tún orin ìgbé jáde àwọn èèyàn ó ṣe lọ́ńtìn rẹ̀ ẹ̀wọ̀n á ṣe mí tí ìmọ̀ tó ṣẹlẹ̀ ẹ̀ kàn dìde ẹ̀ dìde ẹ máa dúpẹ́ láwọn èèyàn. mo dúpẹ́ lọ gbogbo ènìyàn ṣe o ẹ ṣe o mo dúpẹ́ o èmi náà rí ọmọ yín bá ń sọ mo dúpẹ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o ọlọ́run tó connect mi mọ́ yín ọlọ́run tó fi àánú mi sí ojú yín lórúkọ jésù ẹgbẹgbẹ̀rún aláàánú yóò dé sí ọmọ yín mo dúpẹ́ ṣeun mo dúpẹ́ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọn aṣọ ìyà lára mi lórúkọ jésù ẹ ò ní mọ ìyà ibi tí ẹ ti mú owó àgbà náà ò ní wọ bẹ̀ ọlọ́run máa bless ní gbogbo ọ̀nà àánú ọlọ́run kó máa dìde sí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàánú mi àtẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe lórúkọ jésù ìbùkún ọlọ́run kó máa ya wọnú ayé yín lórúkọ ìrànlọ́wọ́ ọlọ́run kó dìde sí yín mo pe ìrànlọ́wọ́ gbogbo ẹ̀yin áńgẹ́lì olódùmọ̀ tó ń ṣiṣẹ́ fún ọlọ́run nínú ìbùkún ó ẹ bá mi bùkún wọn lórúkọ jésù lórí ìbùkún ọlọ́ ó yá kó yalù lórúkọ jésù ilé yín ò ní dàrú o gbogbo ohun tó ń dùn yín lọ́kàn lórúkọ jésù kí ẹ̀mí mi kó máa bá mi tò fún yín ọ̀nà kó máa là fún yín ọ̀nà kì í dín omi kí omi má rọ́nà lọ ọ̀nà kì í dín afẹ́fẹ́ kó má rọ́nà lọ ọ̀nà òdì má jésù kristi rí nígbà tó wà lókè pẹ̀ yìí ọ̀nà ò ní yín lórúkọ jésù god bless everybody ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ ah, ẹ ṣé mo eh, dúpẹ́. àárín kan nú orin ó yá àárín kan bíi one minute ẹ tún àárín kan nínú rẹ ẹ lè kọ́ mo bẹ̀rù rẹ hmm. let me see the the the, the, other side of it part two apá kejì ẹ mo kọ mo bẹ̀rù rẹ ọba tó ń wà kí ayé tó wà o mo ṣèbà rẹ ọba tó sòkú dẹni iye ó fi ọ̀rọ̀ ẹnu gbélé jòkó lórí omi ó ṣe oríṣi àràmàdà iṣẹ́ lójú ọ̀run omi bẹ nísàlẹ̀ omi mà tún bẹ lókè. mo ń bọ̀ omi bọ̀ lókè lóòótọ́ ara ẹ̀ náà ní rọ̀ yìí owó wọn ti pé hundred three hundred and sixty-five thousand twenty thousand kan ti wọlé bí o. three hundred eighty-five thousand. ó jẹ́ three hundred and eighty-five thousand ẹ bá ń pàdé ọkùn Jésù. ẹ rí àánú gbà ó yá omi ń bẹ ní ìsàlẹ̀ omi mà tún bẹ lókè o òfurufú bẹ̀rẹ̀ láyé títí dóde ọ̀run ẹ̀dá kò lè kara wọn tó yọ ní ojú ọ̀run ìmálẹ̀ wá òkùnkùn wa ó dẹ̀ bá mi kọ́ ìmálẹ̀ jíde kó jẹ́ kájọ kọ́nà ẹ bá mi súnmọ́ ìdí ẹjọ́ àjọ àjọṣe náà ni sálárì ẹ̀ náà ni mo fi ṣe ìyàwó dáadáa ni ìyàwó mi. sálárì fi ṣe. bẹ́ẹ̀ nígbà tí mo ṣe orin náà. sẹ́yìn gbọ́ mo ń bọ̀ sálárì ìyàwó ilẹ̀ fi ṣe orin. bẹ́ẹ̀ mo fi sílẹ̀ òun ṣiṣẹ́ ní báǹkì èmi ń wọṣọ àkísà lórí ọ̀kadà kò sì fi mí sílẹ̀. àwọn ti jẹ́ ń báǹkì bẹ́ẹ̀ni èmi ṣọ̀kadà ọ̀kadà bẹ́ẹ̀ni. wọn àwọn gba sálárì lẹ́yìn bá gbà lẹ́yìn má fi sórí. <laughs> ìmọ̀lẹ̀ wá òkùnkùn wa ló sọ ọdọọjọ́ kan ṣoṣo. mo ń bọ̀ ẹ̀yin ìyàwó ẹ máa support àwọn ọkọ yín o sóun gbọ́rọ̀ báyìí ó yá ó wá òkùnkùn wa ló sọ dọjọ́ kò sẹ́ni tó mọ̀nà tó mi fi dé inú àgbọn bọ́mọ ènìyàn ṣe lọ́gbọ́n tó kò pé kárí bàbá afẹ́fẹ́ tó ń ṣiṣẹ́ rírí kò sẹ́ni tó lè rí ó fọjọ́ mẹ́fà péré dá ayé àti ọ̀run ó foríṣi èdè sí ẹ̀dá ayé lẹ́nu òyìnbó múra tó ṣùgbọ́n kò ṣeé kán dọ̀run o erùpẹ̀ ilẹ̀ mà ló fi ṣẹ̀dá mi lé ènìyàn èmi erùpẹ̀ lásán mo wá yìn ọ́ lógo olúwarùn olúwarùn olùgbàlà ó ṣe arọ́wọ́ rẹ̀ ó ṣe ó ṣe ọba tó ń gbé ibi gíga olùgbàlà ó ṣe arọ́wọ́ rẹ̀ ó ṣe ó ṣe mo rọ́wọ́ rẹ̀ nínú ayé mi o olùgbàlà ó ṣe ọwọ́ rẹ̀ ó ṣe ó ṣe. ẹ jẹ́ mọ́mì nìkan kan náà ẹ gbóhùn mọ́mì ohun wọn soprano náà kọ. mo rọ́wọ́ rẹ̀ nínú ayé mi o olùgbàlà ó ṣe é olóń back me up ní studio ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ. ẹ gbọ́ mo mo fẹ́ mo like voice mọ́mì ẹ tún ọkọ kí mọ́mì gbè náà yáyá again. ọba tí ń gbé ibi gíga olùgbàlà ṣe arọ́wọ́ rẹ̀ ó ṣe é ṣe. láti orin kan wà níbẹ̀ mo sọ pé jésù gbọ̀nà tí èmi kò lè rò rárá ìyanu ńlá o ló fọ̀rọ̀ mi ṣe ìrètí ọ̀rọ̀ tí láyé ní Jésù mo tàn mí wá mo ti mọ pé wọ́n mọ pé báyìí mi bàbá ó sọ ìbànújẹ́ ayé mi dayọ̀ ńlá èrò Sátánì ó sọ́dọ̀ fo ogun tó ga jòkè. sórí ètò lẹ́wà yes ma hundred thousand hundred thousand. mami ẹ ṣe mami ẹ ṣe mami ẹ ṣe mo dúpẹ́ mami ẹ mami ẹ ṣe mo dúpẹ́. tí mò ń bọ̀ tọ́lọ́ ń bá ti ọwọ́ wa kọ́lé fún ìdílé Bánúsọ̀kọ̀ kéré mami ẹ ṣe mà ẹ rà ànú gbà God bless you ma tí ọlọ́run bá ti ọwọ́ foundation kí ni ọlọ́run tiẹ̀ ti kọ́ kí kí mo ṣe pé tọ́lọ́run bá kọ́ ọlọ́run ti kọ́ àwa ti fún wọn lẹ̀ mo ní ẹ wá ṣèwé sẹ ṣe ti mú sọfíọ wá. ẹyin dáadé yẹn. ẹ mú wá ẹ mú wá kán wá kán kọwé. gbogbo ẹ̀wọ̀n yín ni ó ti wá àwọn lè mú extra. kí lẹ́nu yìí sọ ẹ̀ lóo sórí ètò lẹ́wà. yes sir. èló mà hundred thousand. hundred thousand. ah. thank you ah. thank you mami thank you ma thank you ma thank you ma thank you ma thank you ma ẹ wò dọ̀bálẹ̀ mi o ẹ wò dọ̀bálẹ̀ mi o ẹ ah, wò dọ̀bálẹ̀ mi o ṣé kí n bora nú ẹ rẹ ojú ebi ò ní pa yín láéláé ah, ilẹ̀kùn àánú kó máa ṣí fún yín ní gbogbo ọ̀nà tí n bá jẹ́ kan nínú àwọn olórin tí kò fi òkùnkùn mọ́ṣẹ́ ìránṣẹ́ mo pe ọlọ́run àgbàlá Gabriel lórúkọ Jésù kó ya ìbùkún tí ó pa yín lẹ́kùn ayọ̀ fún yín lórúkọ Jésù Jésù Olúwa wa six hundred and thirty-five thousand. ó jẹ́ lóò. six 645,000. 10,000. 645,000. Eh? 645,000. 10,000. 655,000. 655,000. Olúwa máa kọ́lé fún bánú sọ. Jésù gbọ̀nà tí èmi kò lè rò rárá. Ìyanu ńlá ò ló fọ̀rọ̀ mi. Ìrètí ń rò tí láyé. Gbogbo orin tí mò ń kọ inú orin ábọ̀ mi náà ló wà o. Mo ti mọ̀ pé wá ò gbọ́ pẹ́ gba ìrìn bàbá. Ó sọ ìbànújẹ́. ayé mi dayọ̀ ńlá èrò sátánì ó sọ́dọ̀fó ogun tó ga jòkè nínú ayé mi ni bàbá ṣẹ́ èmi adúpẹ́ o ẹwà bá mi yọ o èmi adúpẹ́ Jésù mo dúpẹ́ èmi adúpẹ́ Jésù mo dúpẹ́ ìdè mi já sátánì sá ọ̀tá mi tún èmi adúpẹ́ ọ̀tá ó sì yọ ṣubú ọ̀tá fẹ́ sáré ó ṣubú ṣeré ìgbà mo fẹ́ sáré mo gbé kẹ̀kẹ́ iná mo sáré gun orí wọn mi ò tẹ̀ pinpin rárá o èmi adúpẹ́ Jésù mo dúpẹ́ èmi adúpẹ́ Jésù mo dúpẹ́ ìdè mi já Sátánì sá ọ̀tá mi tún wọgbó lọ èmi adúpẹ́. orin ìdáríjì ẹ̀ṣẹ̀ kan wà níbẹ̀. ẹ̀mí mi máa ṣàánú fún mi ẹ̀mí mímọ́ ṣàánú fún mi bàbá mo ti wá ọ wá ọ ẹ̀mí mímọ́ mo fẹ́ kí o dárí ẹ̀ṣẹ̀ jì mí ìdáríjì ẹ̀ṣẹ̀ ni mo tọrọ mo fi tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ ké sí ọ ọlọ́run mi mo bẹ̀bẹ̀ o rántí ikú jésù kó ṣe dáríjì o má ṣe gbẹ̀san má ṣe gbẹ̀san omijé kún ẹ̀yìn ojú mi omijé gúnlẹ̀ ìrùn ojú mi bàbá mo tún gbéra yìí pé mo fẹ́ kí ẹ dáríjì mí olúwa bàbá wa dáríjì mí o mo kọrin kan mo ní gbórí mi sókè o gbórí mi sókè o ìwọ ló bá jóòbù ṣe tó dẹni ńlá tí o bá àgbà eh, àbí tí o. ẹnìkan lòun ni colleague in sky ten thousand kan ti wọlé o. six hundred and eighty-five thousand okay. 685,000. ẹ mú bóyin wá snap number yẹn God bless you ma. hello. Only after the program hello ma. yes sir hello sir yes ma. hello sir. yes ma yes sir ẹ wọ ni. Ah, ẹjọ́ afẹ́ bá Mr. bani so sọ̀rọ̀ mi àwọn alára àwọn èèyàn wọn lọ́wọ́ lóyún ìkúndẹ̀jọ́ afẹ́ bá wọn sọ̀rọ̀. wọ́n ń gbọ́ báyìí sá. wọ́n ń gbọ́ yín dáadé ok um, èmi mo jẹ́ eh, eh, ipò èmi ni ẹni tí ẹ bá ṣe jíǹkù nígbà yẹn ẹ bá mi ṣe jíǹkù méjì fún bẹ́ẹ̀dì àwọn tó ṣe bẹ́ẹ̀dì nílò ìbò ah ẹ kọ̀dá ẹ ah bọ̀dá ibi tó yé e love you eh. love you love mo ti miss mo sọ nọ́mbà yín nù ní ẹ má bínú ah, wọ́n ràn mí lọ́wọ́ àlọ́ mo ṣorin fún wọn God bless you sir ẹ kú ọjọ́ mẹ́ta sir àdúrà yín ti gbà lórí mi bọ̀dá ìbí tó mo ti miss àti mo jí ń kọ́. Ah, ẹ ẹ̀rẹ̀ ní kí n ṣorí birthday fọ́dún yìí kí ló dé ṣé ń bínú sí mi ni. God bless you sir ẹ ti send sí mi sir. ẹ ti send sí mi àbí. Ah, thank you sir. God bless you. Bọ̀dá Ìbítóyè, I love you so much. Six hundred and ninety-five thousand. God bless you sir. Five thousand. Seven hundred thousand. The same number ni mo ni mo I have two numbers but that one is the one I'm using ọ̀nàmọ̀lò ọ̀nàmọ̀. màá fún ọ lórí ọ̀fẹ́ láti pe nọ́mbà wọn àwọn ní màá kọ́ fún lórí ríró orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ torí olórin ni wọ́n màá fún ọ lórí ọ̀fẹ́ tá bá ti fẹ́ parí wọ́n máa pe nọ́mbà wọn ten thousand kan ti wọlé o. seven hundred and ten thousand. ẹ seven hundred and ten thousand. ẹ bá wọn kọ́mẹ̀ntì zero seven zero five four nine zero zero seven five one ẹ máa pè wọlé ẹ ilé ló kàn kéèké ilé ló kọkàn náà nínú ilé yẹn wọn yọ studio tọkàn wọn bá ti balẹ̀ nínú ilé nínú studio wọn á tún orin yẹn tún ṣe pọ̀ wọn á kàn wá gbé jáde ṣe bẹ́ẹ̀ ní YouTube. mo ah, ní YouTube. ṣé ẹ. seven hundred and twenty thousand. current. seven hundred and twenty thousand. ten thousand kan náà wọlé mi. seven hundred and thirty thousand. twenty thousand. seven hundred and fifty thousand. ó jẹ́ lò. seven hundred and fifty thousand. seven hundred and fifty thousand naira. bó o lẹ ṣe dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn báyìí. kò tiẹ̀ yé mi mọ́ mo ti wà bóyá àlágan ni mo tiẹ̀ wà ńlá. ẹ àlàkọ́lẹ̀ ńlá owó yín ní wọlé. <laughs> ẹ á ti ah. pè má á ti pè má God bless you ma èmi ọlọ́kadà ẹ máa rí àánú gbà God bless you. mo dúpẹ́ ṣeun o ẹ ò ní sunkún láéláé dáàdi àti mọ́mí ẹ ò ní sunkún láéláé. sórí ètò ah, lẹ́wà. ẹ ṣe mo dúpẹ́. yes sir. hello. ẹ jọ̀ọ́ ẹ mo wá síbẹ̀ yẹn níjọ́ Sunday mo dẹ̀ fún dáàdi góòdì mẹ́ta kẹ́. ẹ ṣe mo dúpẹ́ o àti dáàdi àti. bánú sọ ń dúpẹ́ o wọ́n ní ẹ o wọ́n ń gbé ọlọ́run ga. ẹ ṣé mo dúpẹ́ o. ó jẹ́ lò ó. seven hundred and fifty thousand. seven hundred and fifty thousand naira ọlọ́run mọ̀ ṣe o ó yá ó yá yá bá wo kọ́mẹ́ǹtì. àwọn èèyàn ti ń pè wọlé hello ma màámi ẹ káàsán ma jésù ti ṣe orí ètò lẹ́wà màmí yes ma jésù ṣe àmín àmín. hundred thousand. thank you mami hundred thousand mami mami ẹ wò mí ẹ wò mí ẹ wò mí thank you mami mami thank you ma <laughs> thank you mami mami ṣe àkiri ni ẹ ṣe o ẹ má má ẹ tẹ̀lé thank you mami mami thank you mami thank you mo máa kọ̀ fún ọ̀nà lẹ́dẹ̀ẹ́ yín mami ẹ má wọ̀ thank you mami ẹni tó fún yín lówó ni ẹni tó fún yín ni. ah mami is beautiful. ẹni tó fún ah, yín lówó ni. thank you mami ẹni tó fún yín lówó ni. thank you mami god bless you. ọlọ́run á túbọ̀ establish yín. amen. thank you mami. ẹ ṣé mami thank you mami. ẹ ṣé ma ẹ ṣé ma thank you mami. eight hundred and fifty thousand. ma. Yes. Oh, thank you, ma. I call her my mommy. Ah. Hey, hey. Amen. Thank you, mommy. Orí mi, orí mi ti ń wo. God bless you, ma. We love you. Ẹ ṣé ma. Thank you, ma. Thank you, mommy. Ẹ o jẹ́ lo. Eight hundred and fifty thousand. Eight hundred ten thousand kan ti wọlé o. Eight hundred and sixty thousand. Bí kò bí kò mọ̀mọ́ yẹn ti wọlé mo ti mọ̀ pé ah, kó àwọn alágbára rẹ̀ ten thousand. Eight hundred and seventy thousand eight hundred mi ìjọra ten thousand kan ti wọlé o eight hundred and eighty thousand ògo ni fún Kristi ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó yá ẹ máa dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o. oní nǹkan ò ní sẹ́mi mu ó dà àmórè ọlọ́mọ ṣeun o olúwa ṣeun o olúwa ṣeun o àgbẹ̀ ọ̀gá ah. bàbá olúwa ṣe àgbẹ̀ ọ̀gá bàbá olúwa ṣe ẹsẹ̀ o olúwa ṣeun o ọṣẹ àgbẹ̀ ọ̀gá bàbá owó wọn jẹ́ lò eight hundred and eighty thousand. twenty thousand kan ti wọlé o. nine hundred thousand. ó jẹ́ nine hundred thousand. olúwarùn olúwarùn olùgbàlà ó ṣe àrọ́wọ́ rẹ̀ ó ṣeun ṣeun ọba tí ń gbé ibi gíga olùgbàlà ó ṣe rọ́wọ́ rẹ̀ ó ṣeun ṣeun. mo rọ́wọ́ rẹ̀ nínú ayé mi o. olùgbàlà ó ṣe arọ́wọ́ rẹ̀ ó ṣeun. mo ń bọ̀ mo ń bọ̀ ìgbà náà ní ká kókó òǹlé yẹn. September and eh, the ending of September next month. ending of next September yes. a dẹ̀ wà ní July báyìí. bẹ́ẹ̀ni sá. wọ́n ní ká kókó nígbà wo. ending of September. máa gbọ́ wọ́n ní ká kókó ní ending of September a dẹ̀ wà ní July báyìí July ti fẹ́ parí kí ni déètì òní ẹ dá mi lóhùn èní twenty eight wọ́n sì nìkan kó kúrò ní end of September. September that's two months. two months péré two months ti pọ̀ jù kí wọ́n fi two months ṣe ẹ ọsẹ two months ti pọ̀ jù náà kí ló dé àlàyé láyé láyé ọlọ́mọdé àlàyé ọlá àní rí dààmú ọsẹ àní rí dààmú kó tó di déètì yẹn ẹ rí ẹ kàn sọ pé dáàdi àwa ti lọ wọ́n ní àkótí ìdọ́jọ́ta ní ẹkú ẹ̀ ní à àkàtúbẹ̀ kù náà ni láti ibẹ̀ you are going to your own house. ọlọ́run ti lọ ah! hundred thousand mi tuntun wọlé. ẹ ṣe ọmọ dúpẹ́ o ẹ ṣe ọmọ dúpẹ́ o. ó jẹ́ lò ó one million naira ó jẹ́ one million ó jẹ́ one million ó jẹ́ one million ó jẹ́ one million ó jẹ́ one million ó jẹ́ one million one million one million one million one million one million one million one million one million. ah thank you thank you everybody ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun mo dúpẹ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ dádì àgbàlá gébé. jésù ló mà lógo. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn o. jésù ló lọ ah. pẹ́. mi ò ní yabara. mo ń bọ̀ mo ń bọ̀ hello hello sir yes sir sórí ètò lẹ́wà dádì. orí ètò ni mo wà o. yes sir. láti send message yìí ti pẹ́ ẹ̀ kẹ́bà sí. ah ẹ má bínú sí mi mo busy ẹ jọ sórí ètò lẹ́wà báyìí. mo fẹ́ sọ àwọn fámìlì yẹn fifty thousand naira. thank you dadi mo dúpẹ́ thank ah, you dadi mo dúpẹ́ thank you dadi mo dúpẹ́. ẹ fẹ́ wọn skiri wa náà fifty thousand. ìgbà ni sábì yẹn kára yóò. ẹ o ìbò one point fifty thousand. yes sir. ó jẹ́ one million fifty thousand. yes sir. kí n tó kú òǹbí eh, mi ní sọ iye tí wà ń lẹ́wẹ̀ẹ́ tí ọlọ́run ṣàìṣe ìyanu ẹ̀. Ah, wọ́n ní ká kú òǹlé yẹn nígbà wo september ending ọlọ́run kí ló lè ṣe.

thousand kan ti wọlé. one point six five thousand. five thousand kan náà ti wọlé. one point seventy thousand. one point seventy thousand. yes sir. jẹ́ ń dúró díẹ̀ sí i. ọ̀ kílẹ̀ ọ̀la tó mọ̀ ọ́ màá jẹ́ ẹ mọ́ táwọn èèyàn bá dá kílẹ̀ ọ̀la tó mọ́. àárọ̀ làwọn ó bẹ̀rẹ̀ foundation. gbogbo ẹ̀yin tẹ́ ẹ pa mí lẹ́rìn. àárọ̀ làwọn ah! ah, ó bẹ̀rẹ̀ foundation. ẹ ò ní má bàmíjẹ́ láyé. a méje sọ. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. àárọ̀ làwọn ó bẹ̀rẹ̀ foundation. hundred thousand naira. hundred hundred oh, thousand. one point one seventy thousand. ẹ máa rí one point one seventy thousand. hello ma. hello ẹ yes ma orí ètò lẹ́wà. promise pé mo máa send five thousand fún owó convention. ẹ ṣe máa ẹ ti wá send ẹ god bless you ẹ rí àánú gbàǹtí mi. mo fẹ́ gbàdúrà fún gbogbo ṣàgálà àwọn ọmọ nàìjíríà tó ń ṣiṣẹ́ ṣàgálà ní arab country ní olúwa kó di gbogbo yín mú àánú ọlọ́run kó gbé yín ró ogun ò ní gbé yín mì ẹ ra àánú gbà jésù olúwa wa god bless you ten thousand kan ti wọlé o one point one eighty thousand yes sir one point one eighty five thousand kan ti wọlé o one point one eighty five thousand mi ò gbọ́ ẹ o one point one eighty five thousand one point one eighty five yes sir. ìyá mami kámẹ́rà ni kẹ́ bá sọ̀rọ̀ appreciate them. sórí ètò lẹ́wà ẹ káàsán dáàdì sórí ètò lẹ́wà. láti London ẹ̀rọ sà orí láì bánú sọ lẹ́wà. fifty thousand naira ẹ máa rí àánú gbà ẹ ṣe sá o ẹ ṣe sá ó jẹ́ lò one point two thirty five thousand ah, ẹ̀mí mi mọ́ o ṣe o ẹ̀mí àwọn wòlíì ìwọ kúkú lágbára wa twenty thousand one point two fifty five thousand one point two fifty five thousand <laughs> one point two fifty five thousand sórí ètò lẹ́wà sórí ètò lẹ́wà ah wọ́n sì lórí ètò ẹgbẹ́ ètò náà wà oya ó jèlò. one point two fifty five thousand. ten thousand kan wọlé. one point two sixty five thousand. five thousand kan wọlé. one point two seventy thousand hello hello ah wọn sì lórí ètò ó kù ṣẹ́jú márùn-ún àbí ṣèbí ṣẹ́jú márùn-ún ló kù ká fi máa lọ fèlè náà one point two seventy thousand. ta èlò náà tún dà. ó jẹ́ lò one point two seventy thousand gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe tí ò sí ọ̀run àánú sí nítorí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣe wọn ò ní àánú àdìde lọ fọkàn ẹ balẹ̀ ìwọ náà ò ní pẹ́ máa dá one million nísìn ó jẹ́ lò ó one point two seventy thousand one point two seventy ó bá ti rìn díẹ̀ sí i a kọ́ close ẹ̀fẹ́ ìná ẹ wá wo ohun táwọn yóò ṣe kílẹ̀ tó mọ́ thirty thousand kan ti wọlé o. one point three million sir. ẹ ṣe mo dúpẹ́ o. one point kí ni. one point three million naira. ẹ ṣe mo dúpẹ́ o one point three million ah. eh, owó yín náà ń dá o ah. one point three million pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ó ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o one point three million one point three million one point three million. ẹ. Eh? ó ti ṣe o bàbá ti ṣe o. Hello, ma. ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà ma sórí ètò lẹ́wà God, bless you, ma. Ẹ rí owó ma. God bless you ó jẹ́ lò ó. one point three million naira sir. one point three million naira. yes sir. ẹ jẹ́ ń wo ẹ jẹ́ wá two hundred thousand kan sí kó jẹ́ one five ná ah, ká wá wo ohun tí ọlọ́run ó ṣe ẹ já wo two hundred kan sí kó jẹ́ one five ká wá wo kí lọ́lọ́run ó ṣe before kílẹ̀ tó mọ ẹ má wo máa wo tọ́lọ́run ó ṣe kílẹ̀ tó mọ màá post ẹ màá post ẹ ní aago mẹ́wàá lálẹ́ yìí kí n tí wọ́n ti rí sórí ètò lẹ́wà mú bọ̀ sórí ètò lẹ́wà fifty-one thousand fifty-one thousand naira mọ́mí god bless you ẹ ṣé ma thank you mọ́mí one point three fifty-one thousand one point three fifty-one hmm. ẹnìkan máa sọ hundred ẹnìkan ṣe fifty lábàá ọkọ ndf ọsàn iná lágbára Ọlọ́run ọ̀la ni sáọ̀dẹ̀ ọ̀la wọn bẹ̀rẹ̀ foundation ọ̀la wọn bẹ̀rẹ̀ foundation ọ̀la wọn lágbára Ọlọ́run. Oh ọ̀la wọ́n bẹ̀rẹ̀ foundation wọ́n bẹ̀rẹ̀ foundation ilé náà máa kọ́ ntí ẹ̀mí olúwa ṣẹ́rí pé mi ìbèrè àìdíà lọ́wọ́ àwọn èèyàn ẹ̀yìn máa ń bí ilé rẹ̀ pé kí ni ká ṣe kí ni ká ṣe ńgbà wọ́n ti dé tí wọ́n ti sọ tán ti ilé ẹ̀mí olúwa ti ní òun ó ti paṣẹ wa kọ́ ilé fún wọn ẹ wo ẹni tí ayé ti rò pin wọ́n máa ń fi ọ̀kadà jẹun wọ́n ń gbọ́kadà odidi olórin ogó lẹ́ ń wò yìí wo ìwọ náà wà nínú ìtàn ògo wọn o kí kí kí áńgẹ́lì wọn kó lè máa san fún ọ ní gbogbo ìgbà wàá rí ó jèlò náà. one point three fifty seven thousand. one point kí pé. three fifty seven thousand. one point three fifty seven hello sórí ètò lẹ́wà. orí ètò ni mo wà mo ṣe send fifty thousand. fifty ah, thousand yọ ẹ̀rà ànúgbà ẹ̀rà ànúgbà God bless you. one point four oh seven. ẹ oh ṣé ó jẹ́ lò. one point four oh seven sir. ó jẹ́ one point four oh seven ó jẹ́ hmm. one point four oh seven. yes sir. ẹnìkan máa ju hundred sí yóò pè one five náà káàkó máa lọ fèdè náà kí n má dà kí n má dì sọ fún yín. ẹ tí ẹ lọ gbòòrò àwọn èèyàn máa wò pa gan kílẹ̀ tó ṣú ọ̀run á kílẹ̀ tó mọ́ ọ̀run á hmm, hmm. ọlọ́run ó ṣèyanu ọlọ́run ó ṣèyanu mo gba ọlọ́run mi gbọ́ i believe in him whom i serve mo dá ẹni tó pè mí mọ̀ jẹ́ni kó fún ọ london kó jẹ́ one five sáwọn náà ń pè é mo ń bọ̀ ẹ ló mà yes màámi ẹ ká sàn máa yes màámi orí ètò lẹ́wà. orúkọ fún mi wá sí church lánàá ní mo máa gbé wá mo wọ́n pé fifty bags. ó oh, a rí pure water kan mo ṣáà ń bèrè pé ta ló gbé wá ẹ̀yin lẹ gbé wá màámi ọgbẹ́ òní gbẹ̀yìn láyé ah, mọ̀mọ́ ìwọ́n dẹ̀ gbé fifty bag of pure water wá ah. àánú ọlọ́run máa dìde fún yín ẹ ò ní ṣaláì ní o jésù olúwa wa we love you my simon. every week fifty bag of pure water every week ah mọ́mì ìyẹn máa pọ̀ gan mọ́mì. anytime náà lè gbé àwọn ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì mò ń gbé ẹnu ọ̀nà màmá mi anytime ìbá àjòrú ẹ kankan lẹ̀kùn màá sí màá sí ṣọ́ọ̀ṣì á sì géètì gbogbo ẹ̀ any day mọ́mì kan máa gbé bọ̀ ẹ ṣe mọ́mì ẹ ní jábọ̀ every week ah okay ojoojúmọ́ ẹ̀mí mímọ́ ṣe yín lóore. ẹ ṣé màámi god bless you god bless you mọ́mí orí ètò láwa ọba ní sọ́wọ́ lórí ètò ẹ ṣé mà èlò èlò mà èmi ni wà lórí ètò ẹ̀ èlò yes sir yes ma. ah wọ́n ti kódà wọ́n ti ròyìn fún mi lọ́pọ̀lọpọ̀ pé ẹ ti ṣe míì pa ti wà lórí ètò ni ẹ máa rí àánú gbà ojú òní tì yín àánú òní dágbére fún yín bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà yes sir àwọn àwọn lórí ètò báyìí hello sórí ètò lẹ́wà yes sir hello sórí ètò lẹ́wà. Hello, sir. Hello, oh, yes, ma. Yes, ma. Yeah, mo send the twenty thousand prepare for mommy? ọmọ mi. Kéèké ẹ́. Pẹpẹ. Twenty thousand fún owó. Fún ọ̀tá God bless you mọ́mi. Ẹ máa rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Ojú ò ti yín o, ọ̀tá ò ní rí yín o. Bẹ́ẹ̀ ni yóò rí ah. Jésù Olúwa Ẹ ṣé mọ́mi God bless you. one point four oh seven. one point four oh seven àbí? Ó yà tá ni Ọlọ́run máa ẹ rí àánú gbà ẹ ẹ ẹ mo ti ń wo kíní Mr. Kehinde ń bí. <coughs> Mr. Kehinde láti US I'm sending hundred k hey. to complete one point five million. Ah, ẹ rà àánú gbà o. àmì ah, Jésù. owó ti pé one point five million. Thank you, Daddy. Mr. Kehinde rè o. Mr. Kehinde. mo bọ̀ mo bọ̀ mo bọ̀. Eh, hello sir yes sir. God, God bless you. Eh, eh, ayé yín kò ní wálẹ̀ ẹ máa rí ìrànlọ́wọ́ ẹ rí ànúgbà Jésù Olúwa wa God bless you sir ẹ ṣé sir yes sir yes sir. Mr. Kẹ́hìndé wọ́n láwọn ti fi hundred thousand lẹ̀ tí ó fi pé one point five million mi ì rí o. hello. good afternoon sir. good afternoon ma. I sent thirty thousand fún program tá n bá lọ. one point five thirty seven thousand. yes mami ẹ ṣe mara ànúgbà ma. one point five thirty ma. yes ma God bless you ma. ẹ ṣeun ma mo dúpẹ́. mo fẹ́ pe Mr. Kẹ́hìndé ká tiẹ̀ kí wọn. ó ṣàárín ni ọ̀tọ̀ láwọn ńláwọ̀ four hundred and two fi pé ilẹ̀ oh he's done a great job Mr. Kehinde o oh, àwọn rèé ó yẹ kí wọn àwọn náà wọn làwọn four hundred thousand kan jẹ́bi pé jẹ́bi pé wọ́n kí ni o. yes sir àmín amen. ní àjọ̀dún lájọ̀dún. Thank you, sir. Yes, you, US, US nothing, America nothing for you. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. We really appreciate you, sir. Ondo town gangan ni, sir. Yeah, mo mo won. Ah, kíbo ẹ ti mọ̀ mí bọ̀dá? Mo mọ̀ wọ́n ní Ondo. Kíbẹ̀ kíbo ẹ ti mọ̀ mí ní Ondo? odò jọ́mú. àwọn tí màmí tó yìí tó ẹgilẹ òkè tí kẹ. ẹgilẹ òkè tí kẹ. ẹkọ ẹkọ pàdé ẹkọ pàdé lọlé olórí. Ògo ni fọlọ́run ilé lówó yẹn. one point five thirty seven thousand. one point five million àti thirty seven thousand ni Bánú sọ wà báyìí àmọ́ tó ṣẹlẹ̀ kílẹ̀ tó sún ire ni ó ṣẹlẹ̀ kílẹ̀ tó máa tí ìmọ̀ tó ṣẹlẹ̀ ẹ máa retí ẹ̀ ọ̀la ń wó bẹ̀rẹ̀ foundation àwa ti fún wọn nílẹ̀ àfi plot ọlọ́run ti lu àwa fún yẹn ògo ni fọlọ́run lókè ọ̀run gbogbo ẹ̀yin tẹ́ wá ṣe léyìí ojú ọmọ ní tì yín o ọ̀tá ọmọ ní yọ̀ yín o ẹ ò rí àánú gbà ẹ ò rí ìrànlọ́wọ́ ọlọ́run ojú ò ní tì yín ọ̀tá ò ní yọ̀ yín ilẹ̀kùn àánú kó ṣí fún yín àánú ọlọ́run ẹ ò ní wà tì yín àánú yóò máa bá yín gbé bẹ́ẹ̀ ni yóò rí ó yẹ dúpẹ́ láwọn èèyàn ẹ̀yin èèyàn mo dúpẹ́ lọ́wọ́ yín o ìkúnlẹ̀ mi re ìdọ̀bálẹ̀ mi re o ẹ lè ni ibi tí ẹ ti mówó lórúkọ Jésù àgbà náà ò ní wọbẹ̀ o ẹgbẹgbẹ̀rún aláàánú kó dìde sí yín gbogbo ibi tí àwọn ọmọ yín bá dé ní generation yìí lórúkọ wọn máa pàdé àánú ni nítorí àwọn bá ṣe inú ayé bó ṣe burúkú burúkú ọmọ tẹ̀lé ọ gbogbo ẹni tẹ̀ ń ṣe rere sí mi pátá ire láti òkè láti òkè títí dé ìsàlẹ̀ orúkọ ire náà kó máa tẹ̀lé yín ẹ ò ní má bànújẹ́ o mo appreciate thank you so much àtẹ̀yìn tí ẹ tún fẹ́ ṣe náà ọlọ́run á fún yín lórí ọ̀fẹ́ ẹ̀yìn tí ẹ ti ṣe ẹ ò ní sunkún láéláé i love you all. ẹ̀yin tẹ́ fẹ́ pe bánú sọ fún orin àbí bá wọn sọ̀rọ̀ ẹ kàn pé nọ́mbà nọ́mbà táyìn lo tí wọ́n ní o ẹ kàn pé nọ́mbà kan péré nọ́mbà kan ó yá ẹyọ kan ẹ wàá pè lẹ́ẹ̀mejì. zero seven zero three three three three two eight eight zero once again zero seven zero three three three three two eight eight zero. ẹ pè for the last time. zero seven zero three three three three two eight eight zero. ẹ̀yin tẹ́ fẹ́ pè wọ́n sí ṣọ́ọ̀ṣì yín star ni wọ́n o wá tó bá pè wọ́n one million ní fún wọn o tó bá ti pè wọ́n fún one point five fún one million star ni wọn ògo ti gbéra padà ah ngbà ngbà orin wọn jáde ngbà yẹn mo gbọ́ mo sunkún ògo ti dé padà ọ̀run àánú ti ṣí bẹ́ẹ̀ kò gòkadà mọ́ ẹ máa wò ó eléyìí ẹ rí i pé ẹlẹ́sẹ̀ mẹ́rin ó tẹ̀lé kò sí tọ́lọ́hún ò lè ṣe ẹnìkan lọ́lọ́hún ó lò orin yíyẹn àwọn yóò tún máa gbọ́ ẹ lọ wá bánú sọ ẹ lọ wá ní YouTube ẹ lọ wá everywhere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 ibi ni kò máa wò Drive TV thank you kí Drive TV, driving you round the world.